tí wọ́n gbaṣẹ́ lọ́wọ́ wọn títí tó fi wá kan àwa náà kọlọmọsàbá ní kẹ́ gbogbo wọn à ń jẹ́rìí pé kò sí ẹni tá a sìn tó sì lẹ́tọ̀ọ́ sí lẹ́yìn ọlọ́run Allah à ń jẹ́rìí pé anabiwa Muhammad òjíṣẹ́ ọlọ́run ni ẹrú ọlọ́run ọba ni ibadallah ẹ̀yin ẹrú sìn ọlọ́run. اتقوا الله تعالى ẹdí kálọ̀ lè ṣe àlékún ìbẹ̀rù ọlọ́run bá wa wòtàmásàkù bí sunnati nabiyyi sallallahu alayhi wa sallam wa hadi kásìlọ̀ lè dìmú ojú ọ̀nà anabiwa muhammad sallallahu alayhi wa sallam nítorí pé ojú ọ̀nà yẹn fíha kìfàyà ó ti tó wa kò sí nǹkan kan tá a tún wá káàkiri mọ́ lẹ́yìn ká máa tẹ̀lé anabi wa Muhammad gbogbo ohun tẹ́yìn máa ń wá nínú orí ayé ó wà nínú ìtẹ̀lé anabi wa Muhammad sallallahu alayhi wa sallam gbogbo ohun tẹ́yìn ń wá nínú orí ọ̀run kò sí níbi kankan ó wà níbi ìtẹ̀lé anabi Muhammad àmọ́ lẹ́ni ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lágbàlá ayé àti bàbá ẹni wọn padà dé láyà àlámúna ṣe wọn mọ tó ń pè ní jimá bẹ́ẹ̀ bá ti dé jimá ẹni bá sọ fún yàn pé dákẹ́ ìmáàmù sọ̀rọ̀ lọ́wọ́ anábì ní kò sí nírun ṣe é mọ̀ pé nǹkan dáadáa ní í ṣe kátó wá pé bùkátà ilé ayé baba salamu aleykum baba ẹ má ẹ má rìsífù jáde mọ́ tẹ́ bá ti wà ní jimá ẹ pa fóònù náà bàbá ti wà ní jimá á pa fóònù wa àbí ká gbèjú silent ní jimá kọ́dà àgbọ̀dọ̀ fa kọ́dà àgbọ̀dọ̀ kakura kí ni wọ́n láwọn máa ṣe jama ọlọ́mọ ní yáyọ lẹ́dínà àmánù ọlọ́mọ ní yẹn olùgbàgbọ́ òdodo ìdáhànú di alẹ́ sọ́lá àti mẹ́yọ́ mẹ́rin jọmọ́ tẹ́ ẹ bá gbọ́ tí wọ́n bá pè irun jọ jimá fas'aw ila dhikrillah ẹ tada sàṣà ẹ lè gbọ́ ìrántí ọlọ́n kí ni wọ́n pè ní ìrántí ọlọ́n jama kutuba a gbọ́dọ̀ ṣe nǹkan mímọ́ lẹ́yìn ká máa kutuba yẹn ọlọ́mọ sáyẹ tún wá sí àgbóyẹ̀sìn náà ni ló. Lo lọ lásàfẹ́kù láwùjọ wa nítorí mọ́ adìde ń bí ọlọ́mọdé àmà ó dá ní wọ́n pé a ẹ̀dákun ẹ̀dákun ẹgbà ẹgbà ẹgbà wà aha àlejájú máa ń torí ẹ̀ káyà tó bá jẹ́ pé ìmáàmù ni wọ́n bá kú lè mí bàrí tẹ́lẹ̀ omi ọmọ bá kú tó bà lọ yọ jẹ́ ń tọ́fẹ́ la ẹ̀mí lọ abẹ́lẹ́ nǹkan lọ́mọ́sá ṣàtúnṣe wa ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa etí ya ń sọ lọ́wọ́ òun náà ni sunna ojúsọ́lá muhammad opposite rẹ̀ jama òun ni wọ́n pè ní innovation àdádálẹ̀ kéèyàn máa ṣẹ̀sìn kọ́ wa yapa síta nàbì táwọn wá sọ fún wọn pé tó ń ṣe yìí báyìí kí ànábì ṣe kò ní bá a ṣe ṣe tiwa kí wọ́n á ní ìtumọ̀ ashadu anna muhammadan rasulullah tó ń wí bó o pèrún ó wí bó o sì kọ́ ọmọ ó wí bó o ṣe àtáyà ó wí bó o parí àlùwàlá ó wí ashadu allah ilaha illallah wa ashadu anna muhammadu rasulullah mo jẹ́rìí pé anabi ò jísí ọlọ́run ni ń sì máa tẹ̀lé bẹ́ẹ̀ yẹn bá ti wá ayapa súnà gbogbo tí ń wí jáde lẹ́nu yín kankan ń wá rọ́ọ̀fù ẹnu ni irọ́ ní pa yín ti ń sọ ọkọ̀ bá ti ń ṣe mu a máa gbàgbọ́ yé ìtẹ̀lé anabi wa muhammad látara al-imanu bihi ká nígbàgbọ́ sí wa tasdiqul jazim ká jẹ́ kó dá wa lójú ní ìdánilójú tí ò ní sí iyèméjì ń bẹ ipe anabi muhammadu òjíṣẹ́ ọlọ́run ni òun láà sì máa tẹ̀lé ọlọ́run sọ fún anu al-Qur'an al-Karim ọlọ́run bá ní ya ayyuhal ladhina amanu ọlọ́run mo pe ẹ̀yin olùgbàgbọ́ òdodo ati'u Allah ẹ máa tẹ̀lé Allah wa ati'u ar-rasul ẹ máa tẹ̀lé muhammad sallallahu alayhi wa sallam talọ́pọ̀ wàhálà ṣe allah ọlọ́ni wala tubutilu a'malakum kí sẹ́yìn ọmọ bàa bàjẹ́ ẹ má bàṣẹ ara yín jẹ́ wàhálà yìí pọ̀ wàhálà lọ́sàn wàhálà lóru ẹ wo ẹni tí ń gbààwẹ̀ ramadan ẹ wo wàhálà nu ramadan ẹ owó téèyàn ó tùjọ́ kó tó lọ Mákà ẹ owó téèyàn dáṣẹ́ rẹ̀ ṣe tí ń yọ sàkà ẹ wo wo okùn ẹbí ẹ wo gbogbo àwọn iṣẹ́ ẹni tá à ń ṣe sàárà sádàkà ọlọ́run wa níbẹ̀ bá ti tẹ̀lé mi tẹ́sí tẹ̀lé ànábì iṣẹ́ yẹn bàjẹ́ ọlọ́run má bàṣẹ wa jẹ́ o ibẹ̀ láti mọ̀ pé àṣé gbogbo àyètẹ̀lé ànábì ni wọ́n ń pè ní bídíà nítorí bá ti wá jẹ́ bídíà òun náà ni ìtẹ̀yàn fi ń sin lọ́hùn tá ànábì ò ṣerú ẹ̀rí a jẹ́ pé ọlọ́run ò ní gbà lọ́wọ́ yàn nítorí yẹn ò tẹ̀lé ànábì gẹ́gẹ́ bí àyà tá a kà yìí ọlọ́run tó sọ nínú àyà mi ọlọ́run bá ní wa ma kana li mu'minin wala mu'mina kò tọ́ fún olùgbàgbọ́ òdodo lọ́kùnrin kan àbólùgbàgbọ́ òdodo lóbìnrin idha qatallahu wa rasuluhu amra tí ọlọ́run bá ti lànà kalẹ̀ tọ́lọ́run bá ti gbé àgbékalẹ̀ tiẹ̀ pé báyìí ni kọ́ máa rí an yakuna lahumul khiyaratu min amrihim kí wọ́n wá sọ pé àwo ṣẹ̀ṣà tiwa ni o bá anabi ti ṣeun àwo ṣe bẹ́ẹ̀ ẹgbẹ́ tí wọ́n máa sọ pé bí wọ́n ṣe ń ṣe maka àwo lè ṣe bẹ́ẹ̀ àwọn abéèrè pé ṣé ọ̀rọ̀ ac ni wọ́n sọ ni àbọ̀rọ̀ fáànù àbọ̀rọ̀ tẹlifíṣàn àbọ̀rọ̀ títí ọ̀dà àbọ̀rọ̀ iná nepa wọ́n wà ní ẹ̀sìn náà bí wọ́n ṣe ń ṣe maka àwo lè ṣerú ẹ̀ nígbà náà ṣe kú ní maka ó fẹ́ sílẹ̀ fáwọn ará maka gbogbo àná tá a bá ti wá lọ maka ọlọ́run ilé yẹ ṣihadu manáfi alahum tẹ́ bá dé maka ẹ sànfàní o ànfàní tó ga jùjàmá kì í ṣe kára góòlì àbí kára sọ kára tẹ̀sùbá kára jìlábíà ni wọ́n sọ a sànfàní bó la ṣe sẹ̀sìn ọlọ́run náà lọ́sẹ̀ wàá kan àwọn orí ayé tó kù ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjọsìn wa nílẹ̀ yorùbá táwọn bàbá wa tí wọ́n filẹ̀ fún wa kọ̀kọ̀rẹ́ tí o gbàgbé àfa nílùú Ìlọrin àfa nílùú Ìbàdàn àfa lọ́yọ̀ọ́ àfa lókè súnà gbàgbé gbàgbé gbogbo ẹ̀ nítorí ọmọ abéèrè ni pé bó la nábì ṣe ṣe nítorí kìí ṣe gbogbo tíra ló dé kan tó jáde láyé àwọn tíra kan bẹ tí ò bá wọn láyé táwọn bàbá yọ ọmọ pé táwọn ń ṣe ọ̀dà wọn máa ń bẹ láyé sí ni wọn ti change ẹ wọn ti yí padà ayọ màyá mi nínú ẹ̀sìn wa kọ́lọ́ mọ́sàbá ní kẹ́ gbogbo àwọn bàbá náà kọ́ bá ń ṣàtúnṣe wọn kọ́ bá ń ṣe àforíjì fún wọn ayọ màyá mi ọlọ́wọ́n bá ní wa man ya'shi Allaha bẹ́ẹ̀ bá ń ṣe ọlọ́run tí ó tẹ̀lé ọlọ́run wa rasula tẹ́yìn bá ń ṣe ànábì tí ó tẹ̀lé ànábì faqad dalla dalalan mubina ọlọ́run ọba ní a ọmọ sọnù ibi ó sọnù sí kò sẹ́ni ó lè he wálé kò sẹ́ni ó lè rí i mọ́ ẹni tí ó bá ti máa ṣe súnà tá a bá ń pariwo súnà súnà súnà ní tá à ń sọ ni pé ìlànà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ní ká fi ṣẹ̀sìn wa lànàbí fi ní kullu bid'atin dalalah ànàbí ní gbogbo tẹ bá dálẹ̀ tẹ́mi ò ṣe é tẹ́ wá ń pè lẹ́sìn inú àánú lẹ́wà èyàn ò ṣe ní wo kó àánú kó gbàbẹ̀ jásàlì jẹ́nà nínú ẹgbẹ́ wa mi wa kullu dalalatin fin nar bẹ́ẹ̀ yẹn bá ti wo kó àánú báyìí bí ó já sí ìpẹ̀kun ìrìn àjò rẹ̀ inú náà ọ̀pọ̀ sí ẹnì kọ̀ọ̀kan wa bó o lè àṣewá ni màá ṣe bídíà torí tá a bá ń ka bídí àtànṣe tá a sì ń sọ súnná rẹ̀ torí búbẹ̀ láyẹ̀ nàná insha Allah ta'ala básìkò ọba tó wa lónìí á tún kọ̀ǹtínú jọ mẹ́jọ a máa sọ súnná eléyìí súnná eléyìí ní bídí à o lè wá di méjèèjì dání lọ́dọ̀ ọlọ́run torí àánú kọ́dà kò sí ní jẹ́ bídí à hasana àwọn mi ah wọ́n ní ìta dálẹ̀ yìí náà kí wọ́n fi kó àwọn ọmọ wa lónìí àdébí òṣèlú tọ́ àmọ́ yóò dáa àwọn afáàní tí ọba tún àwọn ẹni àná ṣe ẹ lè fi tún ẹ àwọn ẹni èní ṣe àwọn ẹni àná wọn lọlé kéwú ni wọn sì ń gbọ́ wá sí àwọn ẹni tèmi náà ẹ lé wọn lọlé kéwú ẹ bá ṣe wá sí fún wọn ẹ rí i pé wọn yàtọ̀ wọn ò ní di kiri yó ká wá mú un táwọn kiri ń ṣe káwọn náà wá dálẹ̀ ipe ijó àtìlù wọn fi kó wa lọ́mọlọ ẹjá wa náà wá ijó àtìlù fún wọn ibi àwọn kiri yó ń lọ ọ̀tọ̀ ibi táwa ń lọ ọ̀tọ̀ kò sí nínú ẹ̀sìn títí wa ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn Islam àbáwọ̀ Imam Malik radiyallahu anhu Maliki Maliki tá a máa ń gbọ́ wọ́n ní mani da'a mani da'a anna fil Islam bid'a gbogbo ẹni tí n bá ń sọ pé anna fil Islam bid'atan asana àdáda alẹ́ yìí tó dáa wa tá a lè ṣe nínú ẹ̀sìn ànábì ọba àmà ṣe ma malik yẹn ní bá sọ bẹ́ẹ̀ fakọ̀dé zahama anna nabiya muhammadan sallallahu alayhi wa sallam khana risala ó ní èrò rẹ̀ ni pé anabi ṣe jàǹbá kò jíṣẹ́ pé mẹ́sẹ̀gì tọ́lọ́wọ́n bá fi ran kò ṣe kínni kò mú wá pé summa tala ta'ala imam malik wa káyà yìí imam malik ní ẹ̀gbọ́ tọ́lọ́ ní al-yawma lẹ́ni akmaltu lakum dinakum àti parí ẹ̀sìn kò sí ní tẹ́nìkan fi kún mọ́ kò sí lè dínkù wa atimamtu alaykum ni'mati mo ti yọ́nú sí ẹ̀yin mùsùlùmí ẹ má tún tójú bọnú ẹ̀sìn mi ma wa raditu lakumul islam dina islam onìkan ni mo yọ́nú sí o ẹ̀sìn yòókù tẹ́ ẹ bá ń ṣeun èmi ọlọ́run yọ́nú sí imam malik ni tọ́lọ́n sọ̀rẹ́ abawo abdullahi ibn mas'ud wọn là nabi wa muhammad sallallahu alayhi wa sallam wọn ni ó ń kí ń lọ nípa bídíà afa abdullahi ibn mas'ud wọn sọ fún wa pé ittabi'u wala tabtadi'u faqad kufitum ẹ máa tẹ̀lé sunna lórí gbogbo ntẹ́ bá ń ṣe bẹ́ẹ̀ kírun ẹ béèrè bó ni sunna ni a kí bẹ́ẹ̀ gbààwẹ̀ ẹ béèrè bó ni sunna ni a gbà bẹ́ẹ̀ lọ hajj ẹ béèrè bó ni lànà sunna bẹ́ẹ̀ bá yọ saka ẹ béèrè bó lànà ìlànà sakati nínú sunna tẹ́ bá ṣe àṣàlátù fún muhammad ẹ béèrè pé ni anabi ṣe máa ń ṣe ó ní torí pé fakọ̀dí kò fi ìtùn wàlá tabtadi'u ó ní ẹ má mi ilé o fakọ̀dé kò fi tùm gbogbo ntẹ́ ṣe tẹ́ fèrè yọ̀nà ọlọ́run wọ́n ti lànà rẹ̀ kalẹ̀ fún yín ẹ ní bùkátà sí kẹ́ẹ̀ tó máa hùn mí sunna jama gbogbo àwọn àtàwọn kalẹ̀ pátá àdèmí tí ń sọ̀rọ̀ yìí kò ṣe ẹnìkan tó lè sọ pé gbogbo sunna nabi pátá tó yẹ ká ṣe lójúmọ́ ni lòun ń ṣe lójúmọ́ a ṣe tipa abaka a fi yòókù sunna ọ̀pọ̀ gan nígbà tá à ń ti wá sunna tá èyí tí ń bẹ́ẹ̀ lẹ̀ gan àyè tí ì rí ṣe tán kálá ṣe tán gan wọ́n ní kò sí ìgbà láàyè ká mú mi mọ́ ká tó wá pé àti ṣe kíni àti ṣe súnà tán ẹ̀yọ́ màá yá mi ẹ̀sìn wa ọ yàtọ̀ sẹ́sìn kiri yó pásítọ̀ ntọ́ba wù ló lè ṣe ntọ́ba wù ló lè wí ìlànà tọ́ba wù ló lè fi gbẹ́sìn kalẹ̀ ní tọ́ọ̀chì ẹ̀ amal islam ẹ̀ẹ́dẹ́sì islam fadínú na wahid bákan náà ló yẹ kí lórí gbogbo wa ó bákan náà ló yẹ kírun wá orí bákan náà ló yẹ káwẹ̀ wá orí àti gbogbo àwọn iṣẹ́ rí àti gbogbo tá à ń pè lẹ́sìn tí o gbọ́dọ̀ já àfa kan tí wọ́n máa sọ pé ẹ ẹ ẹ ṣé ẹ̀yin náà ara wọn ni àwọn ẹsẹ̀ bá ń bì àti wá lọ lọ́tọ̀ọ̀tọ̀ lé ní jama tí sì ń dá wàhálà alẹ́ láwùjọ wa àwọn tá à kéwú sọ̀rọ̀ pé tá a bá ti júwèé bí kéwú wà fún wa àmọ́ bẹ̀ àwọn làwà confused àwọn ọmọ yìí tá a ṣe àmì tá a bá yà hàn àbọ̀kàwé ó yẹ ani chapter four verse five ó débi ọ̀kà sàwọn kẹ́ni kan ò ní dà á láàmú mọ́ àwọn lè ní jàmá níbi agbára ṣetánì dé lára àwọn èèyàn wọ́n fún yàn ní verse wọ́n fún yàn ní aya wọ́n fún yàn ní sura wọ́n tuntun fún yàn léde yorùbá yóò sì sọ pé lóòótọ́ ọlọ́run sọ bẹ́ẹ̀ àmọ́ àáfàá wa ní àṣì bẹ́ẹ̀ mísánà wa ní bá a ṣe máa ṣe ẹ máa ṣe tí gbogbo àná làásìn lè jábọ̀ fọlọ́wọn bá wa ẹ̀yọ́ mayami alibidaa kisman minna iyatal alasul taba ni gbòǹgbò bidia kíni ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní méjì ni hakikiyatun wa bidatun idafiya bidia yìí tó jẹ́ pé lásìkò anabi gan anabi òrònú débẹ̀ rí bẹ́ẹ̀ làwọn sahaba àwọn náà ṣerú ẹ̀ rí àgbọ̀rí bẹ́ẹ̀ bá jẹ́ pé ńgbà táwọn ni wọ́n mú jáde sọ wa pé eléyìí náà ẹ̀sìn náà táwọn yẹn sì ń ṣe nínú ẹ̀ òun náà ni tìjàníyà Allahu akbar gbogbo ẹni máa ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kó lè kó mẹ́ọ̀ àkọ́kọ́ rò rí táwọn ẹni tìjàníyà òun náà ni wahdatul wujud gbogbo ń tàn rí pátá ọlọ́ni igi ọlọ́ni irin ọlọ́ni yẹ̀pẹ̀ ọlọ́ni gbogbo nǹkan ọlọ́run wọn nítorí pé ọlọ́run ọba ló dá ọlọ́run bù látara ara rẹ̀ nítorí bẹ́ẹ̀ ọlọ́run ní gbogbo nǹkan ìròrí ni ẹ̀sìn sí ni lọ́dọ̀ wọn ẹni tó bá jẹ́ Tìjàníyà tí ó bá ti ní ìròrí yìí kò tí ì ṣe tẹ́ríbíyà ìtí wọ́n pè ní tẹ́ríbíyà òun náà ni kí wọ́n nù ní mọ̀ èyí tí wọ́n gbà látọwọ́ ṣetán anabi wọn bá wọn kèfèrí jà yìí gbégbé tán singi tá anabi bá rí igi lọ́lọ́ ni tí wọn bá wọn jà lérè nínú àwọn bídíàtún àkìkíyà tá a gbọ́rú ẹ̀rí òun náà ni ká máa sọ pé ọlọ́run máa ń kó sí ara ṣe sewu náà máa ń sewu ọba pe àwọn nasara alátẹ̀wọ́ ní kèfèrí torí wọ́n gbà pé lákọ̀dé káfàdà lẹ́sìn náà kọ́ọ̀lù inna Allaha huwa al wọ́n ní sẹ́yìn rí Isa yìí màsí yìí òun lọ ọlọ́run ni màsíwù náà ọlọ́run wa ní ni wọ́n pẹ̀lú tó ń sọ iṣẹ́ ni ká máa pé ọlọ́run wọ ara bàbá bàbá náà ń wọ ara taa a gbọ́ ri tá onisoro ko oníkéyìí oníṣòro kó sì tẹ́wọ́ jama ọ wà nínú kèfèrí njọ́ òun àmọ́ kò sínú islam tá a náà fi jáde láyé oníkéyìí máa tẹ́wọ́ sí ń tọ́lọ́ ń dá kó di pé ànábìde táwọn kèfèrí tí wọ́n bá lọ sí ẹ̀yìn ìlú tí wọ́n bá wà láàrin àpáta méjì ẹ̀rú máa ń bà wọ́n wọ́n wà ní yá sayyida min ìwọ ọ̀gá àwọn àlìjànú tó wà ní agbègbè tá a wà yìí à ń pè ọ́ wàá sì ń pè ọ́ gbà wá o sọ wa níbi aburú àwọn ọmọ rẹ o nígbà anábì wa gbọ́ báyìí anábì ní ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ àyè pé ń ta dá ọlọ́run nìkan tó dá gbogbo nǹkan là máa ń pè anábì ní tẹ́wá ti débì kan tẹ́rù ń bà yín ẹ̀wà nugbó ni dẹ́sáàtì ni ẹ̀wà ńlu kan ni tẹ́ẹ̀ débẹ̀ ẹ̀yẹn sá sọ pé a'udhu bi kalimatillahi taama min sharri ma khalaqa anabi ní tẹ́ bá ti wí lẹ́ẹ̀mẹ́ta gbogbo aburú tó wà ń lu òní ṣe yín tẹ́ fi jáde kó ń bẹ̀ kí lẹ́nu anabi gbà lọ́wọ́ wọn ọgbà anabi wá fún wọn ní àdúrà ipe ẹ pe ọ̀gá àlìjànú má àlìjànú ẹrú ọlọ́ni ọlọ́run alá ni ẹ má ṣe ni ni ẹ má pè nígbà anabi ti kọ̀ndẹ́mù yẹn àwọn sọ̀hábà gbogbo wọn ti túbà kò sẹ́nìkan tí tún pè nǹkan mi tọ́lọ̀ ń nígbà tí àwọn tìjà níyàdé àwọn sòfíà làwọn bá tún dá ìròrí yẹn padà àgbọ̀ lásìkò ànábì ìpè sọ̀hábà kan wá tẹ́wọ́ ọ ní anabi Ibrahim ya anabi dawuda ya anabi Isahak lẹ́ni bídíà ó ti fáká lọ́dọ̀ àwọn èèyàn tí wọ́n mọ̀ ni gbọ́dọ̀ mọ̀ ní misikin yá misikin tani jẹ́ misikin wọ́n ní bàbá àwọn kan ni ya ṣe Ibrahim ya Tijani èèyàn ma ya mi nínú ẹ̀sìn wa èèyàn ò lè sọ pé òun ṣe léyìí kó lóun wà lójú ọ̀nà ẹ̀sìn ọlọ́run wa qala rabbukum ọlọ́run bá ní ud'uni ẹ pè mí astajib lakum èmi ọlọ́run nìkan ní ìdáyín lóhùn wala tad'u ma'a Allahi ahada ẹ má pè ẹlòmíì mímì ọlọ́run jama n ta fẹ́ kákó láwùjọ ni a fẹ́ kọ́ exist ma nítorí pé ẹni tí ń ṣe kò sí evidence tó lè fún wa tó fi ní gbàtà ní bùkátà o a gbọ́dọ̀ pé ọlọ́run ní tọ́lọ́run dání ká máa ṣe kí ni ká máa pè é láti sọ pé ọ̀rọ̀ wa ò lajà àfa sunna àtàfà bíi di ọjà conference ní ẹja ti pàdé kí wọ́n sì gbé live kí gbogbo ayé ọmọ wa ká máa wò ó káwọn èèyàn ó lè mojú ọ̀nà àti gbó ẹnìkan mẹ́sàn-án wá láti Senegal ẹnìkan mẹ́sàn-án wá láti Fas ẹnìkan mẹ́sàn-án wá láti Morocco láti Cairo bí ọba ti bá Al-Qur'an àti sunna mu ìbá jẹ́ bí ànábì lọ́ba sọ ànígbà lọ́wẹ̀ kọ́ jẹ́ bí ànábì nítorí pé ńgbà tọ́lọ̀ ni á tẹ̀lé nínú ẹ̀sìn ó ní àti òla ẹ̀tẹ̀ lọ́wọ́ àti hu rasul ẹ̀tẹ̀lé ànábì ànábì wa ní wa man yad'u min dunillah ẹni bá pè nǹkan mi yàtọ̀ sọ́lọ́n yóò wọ̀ náà lọ ẹ̀yọ́ màyá mi bídí àlélẹ̀ èyí tó jẹ́ àkìkíyà nínú àwọn àkìkíyà náà ni mọ́lúdì nàbì ànábì ò sí àwọn sàhábà ò sí àwọn wọ́n ti rí o mọ̀lúdì bẹ́ẹ̀dẹ̀ fànàbí àbẹ̀bẹ̀ wọ́n ti rí kò sí inú islam tànàbí fi jáde láyé ní tí o bá ti jẹ́sìn lásìkò ànábì kò lè jẹ́sìn táyọ̀ fi parẹ́ àwọn kiri yóò ni wọ́n máa ń ṣe wọ́n lọ lè kọ́pì ẹ̀wà ní islam nínú ẹnikẹ́yìn wọn lọ́wọ́n darí kọ́ ọlọ́run kọ́ wá lulẹ̀ gbàá kí wọ́n ní jàsíbíyà gbé ni lọ́kùnrin lóbìnrin wọ́n máa faṣọ bò ó la èyí tó bá jọkùnrin náà yọmọ wa ara lẹ́lẹ̀ gbogbo àwọn eléyìí jama àgbọ̀pọ̀ wọn lànà àrí àgbọ̀ yìí máa ń ṣẹlẹ̀ ní ọ̀dọ̀ àwọn kìrìó torí pé àlìjànú gangan ló ní ẹ̀sìn tí wọ́n ń sìn àwọn àlìjànú máa ń là wọ́n mọ́lẹ̀ gan ẹ rí i pé èyí tí ọba wa ṣubú fúnra ara alàgbà gan ni ọ̀nà wọ́n ṣe báyìí tí ó sì tàkìtì yóò sì ṣubú wọ́n yìí ṣubú ní Islam ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn Islam àwọn bídíà yìí nínú ẹ̀tún bídíà yawmi Ashura wọ́n pa àwọn kan ní ṣíà wọ́n láwọn banújẹ́ níjọ́ Ashura dọ́kẹ̀ wa Muharram oṣù Muharram nípa pé wọ́n pa ẹnìkan tó jẹ́ ẹni ọlọ́run Ali tí wọ́n pè ní Hussein wọ́n láwọn nífẹ̀ẹ́ Hussein Ali ni Ali jẹ́ ọkọ ọmọ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam di ọjọ́ kẹwàá yìí wọ́n máa wá yára wọn lọ́bẹ wọ́n máa sára wọn ládàá wọ́n máa yára wọn bíléèdì wọ́n máa wọn lọ́bẹ wọ́n máa la eré ọmọ báyìí wọ́n la kékèké báyìí jáde ẹni òun ló fẹ́ràn Hussein ọmọ Ali àwọn ṣíà ah, ẹ lọ nu internet, ẹ bàbá mu ẹ rẹ̀ sìn wọn ọ̀kan burú ẹ̀ ní àdáni ẹ̀yìn ẹ̀ràn méjèèjì sì yà lọ́tọ̀ọ̀tọ̀ níbo lẹ ti rí lè yí jama wọn lẹ́sìn ẹ̀sìn ni bẹ́ẹ̀ yẹn ọba fẹ́ràn ànábì kò lè ṣe bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ ẹ̀ lè sára yín bí àpáta ẹ̀yin ọ̀fẹ́ràn ànábì àwọn afẹ́ràn ànábì àtàwọn ọmọ ẹ̀ ààrẹ rí jama níjọ ọmọ anabi kú gan ọ̀dẹ́ nìkan tó sára ẹ̀ ládàá ọmọ anabi gan fún rẹ̀ lágbàlá yẹlẹ ní bídẹ àkìkíyà pọ̀ ẹ̀yọ́ màá yá mi ẹ̀ rí alibídẹ atu alidọ̀fìyà bídẹ ẹlẹ́ẹ̀kejì òun náà ni alibtida'u fima lahu aslun fi din eléyìí ó nípìnlẹ̀ nínú ẹ̀sìn lóòótọ́ ìpè ká ṣe àmọ́ gbàtà fẹ́ ṣe àṣe bá nàbì ṣe ṣe ẹni tá a wí yìí yá ti bí dẹ́lílì am yóò mú ẹ̀rí fún wá fún iná alukur'an ipe ń táwọn ń ṣe yìí ẹ̀rí wà fún àmọ́ ẹ̀rí ló mú wá bóòlù ànábì ṣe ṣe kò mú wá fún wa lápèjúwe ẹ̀rí àwọn èèyàn tí wọ́n jòkólẹ̀ wọ́n kò jọ wọ́n máa rántí ọlọ́ ọkùnrin àtobìnrin tàbá ni tẹ́ ń ṣe yìí díẹ̀ káàtó wọ́n ní ọlọ́ni yá ayọ̀ lẹ́dínà amán ọlọ́ni ẹ̀yin olùgbàgbọ́ òdodo udukuru laha zikran kathira ẹ̀rántí ọlọ́run kọ́pọ̀ udukuru tó wímẹ́ gbogbo alọ́dájú kọ ó ní ẹ̀rántí ọlọ́run kọ́pọ̀ kí làwọn ń ṣe àwa ni ìrántí tẹ̀ ń sọ yẹn ọ̀dà ọmọ ṣe tiẹ̀ súnà lẹ́yìn jimá ẹ̀rọ àwọn yẹn tó tí wọ́n láwọn ṣe láyìnlá làlá láyìnlá làlá láyìnlá ò dáa púpọ̀ àmọ́ lásìkò ànábì ó yẹ kálukú máa ń dá ṣe èyí tẹ̀yìn wá kóra yín jọ tẹ̀yìn ṣe ẹ ti yapa bá anabi ṣe ń ṣe nígbà tí wàá yapa nì wàhálà ọmọdé ẹ kó jọ níjọ́ sunday àtòbìnrin àtọkùnrin ẹ wà ń dá wákà nígbà yà yẹtún orúkọ ọlọ́run bọnu yà hayu yà kọyọm yà sọ jalal karam yà latif orúkọ ọlọ́run wúbu ẹ lọ́dà àmọ́ anabi sàlám àtàwọn sàhábà rẹ̀ kálukú máa ń dábẹ́ lọ́nìí ipe ọya ẹ̀yin jama ẹja pàdé lálẹ́ ọ̀la àfẹsẹ àkànṣe àdúrà òsì tí ń jẹ bẹ nínú Islam kálukú ọmọ adádúrà ṣe olùwà sọ fọmọ àyà rẹ pé dákun mọ́sàrán tì mí nínú àdúrà rẹ tó o bá ń ṣàdúrà lóru eléyìí ni ìlànà súnà ẹni yóò mú ẹ̀rí wá pọ́lọ́ ní ká rántí ọlọ́run àwọn sì rántí ọlọ́run àmọ́ bíi tí o ti fẹ́ẹ̀lì ni pé kò ṣe é bàdàn bí ṣe kan wà tí wọ́n máa fi ń báàkì gbogbo tí wọ́n bá ń ṣe àníwọ̀n làǹdàbí ni mọ́títàmá akáwọ́ mọ̀ fi bẹ́ẹ̀ tẹ̀mí bòyó ti la àwọn kan ò ní kó nínú ilé kan nínú àwọn ilé ọlọ́run ilé ọlọ́run ní mọ́ṣáláṣí jama yatluna kitaballah tí wọ́n máa ka tírà ọlọ́run bá ń bẹ̀ wa yatadarasunahu wọ́n sì máa kọ́ra wọn wọ́n máa ka tírà ọlọ́run bẹ̀ tírà kí náà ń pè ní tírà jama alukurani àti kíni àti sunna alukurani ni ìwé ọlọ́run àlàyé alukurani sunna ọlọ́run wọn máa ka alukurani ń bẹ̀ wa yatadarasunahu wọ́n sì máa ṣàlàyé ẹ̀ fúnra wọn bainahum illa nasalata alayhim sakina àfi kí ìdẹ̀kùn ọlọ́wọ́n bọ́ sọ̀lẹ́ ni wọn wagashati umar rahma àánú ọlọ́wọ́n bọ́ bò wọn dárò wa hafatuhumul malaika àwọn malaika ọ̀rọ̀ kiri ká wọn. sẹ́mi pé eléyìí jama ni ni anabi sọ anabi ni kawm àwọn àjọ kan àwọn group àwọn akójọ nínú mọ́sálásí kí ni wọ́n ní ká máa ṣe mẹ́jọ máa ká máa ka alukur'an ká sì máa ṣàlàyé rẹ̀ fún ara wa ènìyàn bá ní àwọn náà jòkó mọ́sálásí lẹ́yìn ìjọ jimá àjòkó nílé ìjọsìn wa níjọ sannde àjòkó ní jimá tó parí oṣù àwọn à ń pè ọlọ́run sáwò sínú àwọn tí wọ́n katira ibà kánà àti ibà kàsájà àbọ̀wọ̀ àkàlùkọ́ á nígbà táwọn ta ta sẹ́wọ̀n kọ́ ọ̀rọ̀ jọra wọn. ìtànẹ́bìnrin fàṣẹ ni pé àwọn tí wọ́n máa ń ṣe wáàsí fún un ara wọn wáàsí nítorí mú kójọ ní mọ́sálásí nìkan fẹ́ ṣe wáàsí fún yín tó bá láàdúrà lọ jama kálukọ́ máa dáàdúrà rẹ̀ ṣe èyí tó wà nínú sunna nìyẹn jama abẹ́lẹ́ Allah subhanahu wa ta'ala ẹnì kọ̀ọ̀kan akọ́lọ́mọ́sá darí wa ojú ọ̀nà gbogbo tí ń di wa lọ́wọ́ tó járe ojú ọ̀nà àbí tí ojú ọ̀nà ó kílẹ̀ àṣewà kọ́lọ́mọ́sá mú kónú ayé wa fastaghfirullah innahu huwal ghafurur rahim. الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبته أجمعين اللهم صل وسلم على أبيبنا أميننا محمد وصحابته الجور الميامين وقد ذكر العلماء أن البدعة في هذه الأمور أو الفاوة ما هو فينا ولو يكببوا لا سيدي سيدان ووا بوا قالوا القرآن لا تكدل أتي السنة ووا مو أمور كان جادي يكبين كوكان tá a bá ń fura sí àwọn ọ̀rọ̀ yìí ṣètánù ò ní tiwa lọ bí bídíà torí bídíà àdádálẹ̀ ọlọ́run nígbà anabi ni mani amila amala lesa ale amuruna ẹni bá ṣe àdádálẹ̀ kan nínú ẹ̀sìn tí èsì pé àwa la pàṣẹ pé ẹ ṣe fọwọ́rọ́ dùn ọlọ́run nígbà lọ́wọ́ rẹ̀ bóun ni yóò ṣe máa ṣe wàhálà tọ́lọ́run sì nígbà ṣe ẹ̀rí àkọ́kọ́ tí òjì àkọ́kọ́ mọ̀ pé à ń ṣe bídíà ni pé ọ̀pọ̀lọpọ̀ wa là ń lọ maka tá a bá wá dé maka tá a dé madina àrí bí wọ́n ṣe ń kírun àrí bí wọ́n ṣe ń gbààwẹ̀ ṣe é mọ̀ pé tó bá jẹ́ pé àfẹ́ àfẹ́ lò fẹ́ nu ó yẹ ká mọ̀ pé a ẹni tó kú sínú omi àtẹni tó mú mi kọ́ọ̀pù kan tó kú àwọn méjèèjì náà wọ́n jọ kú ni àmọ́ ẹnìkan mú mi ju ẹnìkan lọ gbogbo aná ni mùsùlùmí lóòótọ́ àmọ́ àwọn ará maka wọ́n rí ìnáwó ìsìláàmù ju àwa lọ àwọn tá a bá wá kéwú maka àbá kéwú madina tá a bá wá darí délẹ̀ yorùbá ogun àwọn àfáà lákọ̀ọ́kọ́ lákọ̀ọ́kọ́ fèsì àwọn máa sọ pé ah níbi ẹ̀sìn ti wá báyìí ni wọ́n máa ń ṣe ó ní àfáà máa ṣe tiẹ̀ báwa ṣe ń ṣe tiwa. ìwọ tí o bá fẹ́ dààmú gbogbo ń tó o bá ti ń ṣe nínú ẹ̀sìn máa fi kọ́pì àwọn ará maka nítorí pé ọlọ́run ṣàánú wọn débi pé wọ́n ní ìjòkó fáwọn àfáà wọ́n sì níjọ́ táwọn àfáà máa ń pàdé lérí ọ̀rọ̀ kọ̀ọ̀kan nínú ẹ̀sìn ojú ẹlẹ́sìn fi wo wọ́n sì ti yanjú gbogbo ẹ̀sùn tíra wọn àwọn tí wọ́n wá wà tí wọ́n wà níbi wọ́n bí ànábì sí ibi tí ànábì ti lògbà ibi ànábì kọ́kọ́ jíṣẹ́ àwọn ìyẹn wọ́n ń gba ìmọ̀nà yẹn lọ́wọ́ ara wọn ni àpé gbogbo ọmọ maka lọ́mọ àlìjáná o o lè dé maka kọ́ ọ̀rẹ́ nìkan tí wọ́n mọ̀ mu sìgá o eléyìí ò ní tùmọ̀ pé kọ́ wá pé ara wọn sìgá dà abúlé àbí maka ló kú sí àbújá àmọ́ lápapọ̀ àwọn ẹlẹ́sìn àtàwọn àfa àwọn ń tẹ̀lé súnà wọ́n sì ń jogún ẹbọ ní látọ̀dọ̀ àwọn sàhábà àtàwọn tó tẹ̀lé wọn. lẹ́ni ẹgbẹ̀tàn ni àtún sáúdí o gbogbo ìdá gbédè yẹn àwọn ọ̀fẹ́ o ọ̀dẹ ẹ fara mọ́ kalẹ̀ àyà nínú koran lóòótọ́ àti rí àmọ́ àwò lè ṣe bẹ́ẹ̀ àfa àwò yìí ṣe bẹ́ẹ̀. ẹ̀yọ́ màyá mi àwọn afa nìkan tá a fura sí alákọ̀ọ́kọ́ sábàb láàbìrì àtàfẹ́ sábàb ṣe ká lè wádìí pé nǹkan yẹn nígbà tó ṣẹlẹ̀ lásìkò ànábì bọ́wọ́ làwọn ṣe ṣe kí ni làwọn ṣe ṣe adéyanjú ẹ̀ nínú kútùbà pé tó bá ti dọ̀rọ̀ lé ọ̀rọ̀ mọ́tò ọ̀rọ̀ fáànù mọ́kọ́ṣe ara maka mọ́ṣe kọ́ṣe ànábì ń bẹ̀ o ya pílánì ilé rẹ bó bá ṣe wọ̀ ọ́ kó o sì kọ́ tó bá wọ̀ ọ́ ọ̀dà tó bá sì wọ̀ ọ́ ló ṣe kí ni bó bá ṣe jáde wọ aṣọ tó bá wọ̀ ọ́ kọ́lọ̀ tó bá wọ̀ ọ́ kó o sì wọ bàtà tó wọ̀ sí má retí pé bó lànábì ṣe wọ̀ àfi tí ẹ̀sìn bá sọ pé ọ̀n bàtì ẹsẹ̀ ọ̀tún là kọ́kọ́ wọ̀ ká tó wọ̀ ẹsẹ̀ òsì ẹ̀ pé súnà nìyẹn àmọ́ pé choice nípa ọ̀rọ̀ ayé àti ní ìyẹn àlè kọ́ṣe kìí ṣe túláàṣì ká kọ́ṣe ànábì ní níbẹ̀ àmọ́ nípa ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n ní gbogbo tó bá ti ṣẹlẹ̀ tá a bá ti pè lẹ́sìn á béèrè pé nígbà tó ṣẹlẹ̀ lásìkò ànábì bó làwọn ṣe lápèjúwe bẹ́ẹ̀ bá kú nílẹ̀ Yorùbá ẹ̀rọ àwọn èèyàn tí wọ́n lè daṣọ dúdú sọ́run látara pé àwọn fi ń ṣe kínni àwọn fi ń kẹ́dùn mùsùlùmí ní bá wọ nítorí pé kò sí lára ìta àfi ń kẹ́dùn nínú Islam ẹ rí àwọn ẹlòmíì alijins ẹlẹ́ẹ̀kejì òun ni pé nǹkan tí wọ́n bá ní ká tí wọ́n bá ní ká ṣe nínú jeans jeans ni sex ìran nǹkan báyìí ni kẹ́ ẹ lò kéèyàn wá lò mí ó ti wọnú bídíà lápèjúwe wọn ní ká pẹran iléyá kéèyàn wá mú adìẹ jáde sẹ́yìn pé adìẹ náà lẹ́mìí òun náà á sì dùn a sì mọ̀ pé ràǹkọ́mí àti màálù àti àgùntàn àti Ah, ewúrẹ́ làmọ́ sí kínní ni wọ́n ní ká pa kéèyàn wá pé ẹ̀bẹ́ ẹ̀mí àtẹ̀mí náà kọ́ ni ẹ̀mí ọgbà adìẹ lèmi ọgbà bọ́ọ̀lù bá gba màlúù lọ́wọ́ àwọn tó ní màlúù yọgbà adìẹ lọ́wọ́ èmi tèmi náà ní adìẹ àwọn tó bá jẹ́ pé ò lówó tó bá jẹ́ pé adìẹ lọ́pa kì í sọ̀rọ̀ yàn lérí ẹ̀ ò gbọ́dọ̀ pa adìẹ níta àmọ́ pa fún léyà wọ́n ti ṣàlàyé ẹ̀ kó o lọ lè ọ̀ràn ẹran míì láti fi pa àwọn afáàní bídíà nínú àwọn bídíà ẹlòmíì a ti mọ̀ pé ataxis àwọn nǹkan tí wọ́n ní lágbájá báyìí ni kí ẹ fún sànkó wà nù islam pé àwọn tá a àwọn báyìí ni ọlọ́run sì kọ ọkà àwọn kalẹ̀ fún wa èyí wọn fẹ́ ti sàrà ọwọ́ ní ẹsẹ̀ iwájú màlúù ọ̀tún ẹ gbọ́dọ̀ lọlẹ̀ fún afọ́jú tó yọ ké tó tún wá tòsí àwọn abéèrè lọ́wọ́ pẹ̀tọ́ ẹni tó rí náà nínú wọn. sóhun ò lè jẹsẹ màálù yóò wá ní bó ṣe wánu àwọn àpè sàárà tá a mọ ní ìsìlámù yàtọ̀ sí èyí tẹ́ gbédè yìí àwọn ni irú sàárà yìí ní ṣe owó mu tó wù owó ni tó bá wù ni tó wà ní ìsìlámù ló ṣe jẹ́ ọ̀pọ̀lọpọ̀ alẹ́ ní tá a bá ń ṣe bídíà ìdààmú máa ọdún kan òun máa ṣe birthday àbí twenty twenty years àbí thirteen years àwọn abéèrè pé ò ní díẹ̀ lójoojúmọ́ tó bá ti jí láyé náà lọ́ọ́ máa sọ pé alihamudulilayi lẹ́sìn àyáná báda amátana wa ilé ìnusọ kọ́ dájọ́ kan yàtọ̀ sọ́tọ̀ láti fi dúpẹ́ fọlọ́hún kò sínú Islam lójoojúmọ́ tó bá ti jí lọ́ọ́ máa sọ pé mo dúpẹ́ Ọlọ́run tó ní kẹ́mi mi ò tún lékún ní èní o èyí tó wà ní Islam ni àbí kéèyàn ó ní èní ni òru lè látìlẹ̀ kájẹ̀ tá a sì mọ̀ pé kò sẹ́ni tó mọ̀ á wà láàrin òru mẹ́wàá ni wọ́n wá ń pè yín lọ́tún wọ́n ń pè yín lọ́sì ẹ wá níbo lọ́lọ́ aláàlọ́lẹ̀ láti kadì ọ̀sán ìmọ̀ pé àtiwọ́ àtẹ̀ntò lè ba ẹ ti ṣìnà ẹnìkan ọmọjọ́ òun nígbà tẹ́nìkan kò ti wá ọmọjọ́ ni kí ló ti wọ́ wá special ọjọ́ pé ìjọba yìí àwọn àlùfáà ni táàfin mọ̀ pé bídíà nìyẹn ara táàfin mọ̀ dá bídíà mọ̀ àlìkàyífìyà àti sàlàyé yẹn síwájú òun náà ni ká ṣe nǹkan gẹ́gẹ́ bí àwa ṣe fẹ́ tí ó wà yàtọ̀ síbi anabi ṣe gbé kalẹ̀ anabi ní sọ́lù kamara ayétumọ̀ ní sọ́lù ẹ kírun bí n bá ṣe kírun nílẹ̀ yorùbá nínú àwọn àṣírí àṣírí tá a bá lọ́dọ̀ àwọn bàbá wa nílẹ̀ yorùbá ó ní pé bẹ́ẹ̀ bá ń wá ìṣẹ́gun ọ̀tá náfìlà kan bẹ téèyàn máa ń yàn téèyàn ọkà ṣe kan sókè anabi ní ká fẹsẹ̀ méjèèjì lélẹ̀ àwọn bàbá wa ní ká ṣe kínní nẹ́fìlà ni àfẹ́yàn ṣé bá anabi náà ṣe ká sókè nù a ní àà kò sájẹ lọ́dọ̀ anabi ẹ rí pé maka ma kò sí wàhálà ń bẹ̀ wọn ibi ń ga wàhálà wa kò sí kò sí wàhálà maka lọ́lọ́ ní wàmí sáré nàfà thirty fil okòd ìdí anabi máa wá sọ kí n sọ níbi àwọn tí wọ́n máa tí wọ́n máa ń fàtẹ́gùn sí tí wọ́n dì tí wọ́n sì wí nǹkan tí aró sì máa nìyà wàmí sáré gáàsì kí n sa wọ́kàp ìdí anabi dì mi kí n sọ níbi òru torí nǹkan bẹ lóru níbo náà ti wáyà nǹkan lè jama nílẹ̀ yorùbá ní ma kà ní jama kò síbi tá a borí òsì àmọ́ àdìmọ́ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala lẹ́yìn náà sẹ́mi kí wọ́n máa ń fi eru gbóná sàlùwàlá ńlẹ̀ yorùbá wọ́n fẹ́ sàṣìyàn tí wọ́n fẹ́ rán àlákí síyàn àlákí tí wọ́n máa rìn káàkiri gbogbo ń di ọ̀pọ̀lọpọ̀ lè kéwọ́n kọ́nu ẹ̀ẹ́dì tó gbé tí ra fíkìw lọ́wọ́ yóò tún ní exercise book kan ṣe eré exercise book ni àṣírí lọ́wọ́ àmì ká máa fi irú gbóná sàlùwàlà mo ní tó bá fẹ́ yọ ọnu bò ní ó ah, nǹkan ti bàjẹ́ o tá a ní má láàrin àáfà àti baba aláwo àbí wọn ò sí ládùúgbò títí tí wọ́n máa lè rí adarí pọ́n àti àwọn ẹyẹ tó ní jọ wọ́n gbádùn àáfà kéwù lánàá ẹ̀kọ́ mà èwo lẹ́ ń wákà ó ní ti ń wákà kílá àdúgbò jama ẹ̀yọ́ máa yá mi kẹfìyà ẹ̀rẹ̀ ti mùsùlùmí àmọ́ sàdúrà yóò sì ta kándù púpà àwọn abẹ́rẹ́ pé sísẹ̀ lẹ́nu wọn ni àbí kérúwù ṣé màkà ànábì náà sàdúrà ànábì sì sàdúrà àdúrà lòun náà sì ń sè yẹn àmọ́ kò sí bá ànábì sì ń ṣe kíni bá ànábì sì ń ṣe yóò ní àṣírí náà kàlí ni ah, dẹ́ẹ̀ bá máa yẹ dákẹ́ mo ní ọlọ́run níjà máa táyì jáde láyé torí èèyàn ò ní kú lójú ọ̀nà ànábì àfikọ́ sọnù nínú ẹni kéèyàn máa ṣàdúrà sọmọ gba ti mọ̀ pé tá a bá fẹ́ ká dúró gbà ànábì ní ká kọjú sí kíbla tí ò bá rọrùn fún wa tó ibi abárí ká kọjú sí o tí ò bá rọrùn àmọ́ dáa ká kọjú sí kíbla kéèyàn wá màmá kọ́ kọjú sí kíbla kó tó wá ní àṣírí kan tó ń bẹ tóun fi kẹ̀gbẹ́ sí kíbla ẹ̀gbẹ́ ọ̀tún lẹ́yìn náà ẹ̀gbẹ́ òsì lẹ́yìn náà yóò ni làá máa ń kẹ́yìn níbo ló ti wá rí yun àdúrà anabi sàdúà òun náà sàdúà àmọ́ àdúrà tiẹ̀ yàtọ̀ sàdúà tànàbí wa muhammad sallam ẹ̀yọ́ màyá mi àwẹ̀ funfun kọ́ òní jẹ́ ntọ́lẹ̀ mi bẹ́ẹ̀ bá fẹ́ fún lóúnjẹ yóò sọ fún yín pé oúnjẹ tẹ́ fún ṣé ò sí nǹkan tọ́lẹ̀ mi nínú ọbẹ̀ tó bá jẹ́ ntọ́lẹ̀ mi kò ní jẹ ta ló wọn wàhálà sínú agbada fún ọ tó ní kọ́ ọmọ jẹ́ ntọ́lẹ̀ mi haram asinatalayi lẹ́tà àkàlẹ́ ìbá wọ́tọ́ ìbá tẹ̀mínà rẹ́sì ọlọ́run bá ní gbogbo tí mo ṣe tí mo dá fún yín fẹ́yìn olùgbàgbọ́ òdodo ẹ máa jẹ́ ni ta ló fẹ́ ṣe lè wọ̀ fún yín yóò máa dalẹ̀ láàmú yóò jẹ ẹ̀kọ́ láàárọ̀ yóò mú ẹ̀kọ́ láàárọ̀ yóò jẹ ráìsì lọ́sàn yóò jẹ fùfú lálẹ́ tí o bá gbààwẹ̀ tí bá ń yóò kọ́ yóò fi gàrí sínú tí o sì gbọ́dọ̀ ní nǹkan ẹlẹ́mìí ń àti ṣe rí àwẹ̀ yìí tí bolo ti rí wọ́n ní àṣírí ni lọ́dọ̀ àwọn nínú Ramadan tọ́lọ̀ ẹnìkan sẹ́ni kankan sí mi lórí WhatsApp nígbà tá a fà yẹn fẹ́ ṣe drama ń tiẹ̀ bí àwọn pásítọ̀ yẹn lòun náà ń ṣe ó ní gbogbo ẹ̀yin jama ẹ bá fẹ́ kí àdúrà yẹn ó gbà lóru Lailatul Qadr ẹ wá Kùránì kọ̀ọ̀kan wá tẹ́ bá ń bọ̀ kálukú sì lọ lè ra Kùránì tuntun ó ní ọ̀ya ẹ dá sí méjì wọ́n sì là á sí méjì ọ̀ya ẹ eré yín wọ́n wá wọ́n wá rú Kùránì lérí báyìí ani ya latim ya lati ya lati ya lazam nẹ ẹ ti débi tẹ́lẹ̀ lọ. jama mùsùlùmí se islam náà lọ́dà bayi jama islam lọ́dà bayi. òun sì ti mọ̀ pé ìra kuraani wa ìdá kuraani dérí ni lọ́dọ̀ wọn ẹrú ni èyí tó mú jẹ wá lọ́tọ̀ yàtọ̀ síbi káka kàyà àṣà àṣà wákà bí wọ́n ṣe rádaràda nu islam kéèyàn máa mójú ọ̀nà tẹ́lẹ̀ wàláì kò sí láì fi ń bẹ̀ gbogbo wa náà kadhalika kuntum min qablu famanna Allahu alaykum gbogbo àwọn yìí tá à ń sọ yìí labaláwo àwọn àfa wa ń jọ̀hún bí a ti kéwú ń jọ̀hún gbogbo ẹ̀ náà ni wọ́n sì ń ṣe àwa náà sì ń bá wọn ṣe àbọ̀gbàtà lójú ọ̀nà àsìkò nínú gbó kéèyàn ó ti sọnù kò burú alámúyẹ dídí káyẹ ṣebí tálíkà ni ọ́ kí n tó sọ́dọ̀ lówó nídìí bẹ́ẹ̀ kéèyàn sọnù rúkìsí láìfi mẹ́ ibi láìfi wà ní pé kéèyàn olójú ọ̀nà kó lòun ọ̀tẹ̀lẹ̀ sunna òun náà ni ojú ọ̀nà tọ́tọ́ kọlọmọsá tọwa sọ́nà a tún máa kọ́ntínú ọjọ́ méje insha allah ta'ala kọlọmọsá jẹ́ máa bẹ abẹ́lẹ́ allah subhanahu wa ta'ala ẹni kọ̀ọ̀kan wa ọlọ́run abiyọ́ ya muqallibal qulub ìwọ ló máa ń darí ẹ̀mí thabit qulubana ala dinik masa fi ẹ̀mí wa nílẹ̀ sírí ẹ̀sìn tòótọ́ wa ya musarrifal qulub ìwọ ló máa ń darí ẹ̀mí sarif qulubana ala ta'atik gbogbo tí ń bá wa jà nínú akíyẹmí ara wa nínú ẹ̀mí wa tí ò já rẹ́sìn ọlọ́run sìn bọ́lọ́run sì fẹ́ ọlọ́mọṣà bá wa parí ẹ̀ ọlọ́mọṣà bá wa mú kú o gbogbo àwa tá a ti sìn náà ọlọ́mọṣà darí wa sójú ọ̀nà gbogbo àwa tá a ti wà lójú ọ̀nà ọlọ́mọdé àtún sìn náà má abẹ́lẹ́wọ̀n fún erélédè wa ọlọ́mọṣà ṣàánú wa àwọn tí wọ́n ń darí wa ọlọ́mọba darí wọn gbàbére gbogbo àwọn eléré wa ọlọ́mọṣà jẹ́ gbogbo mùdùmùdùn ìjọba ọlọ́mọṣà jẹ́ nìkọ̀kan wọn ó rí jẹ kọ́lọ́n fún alẹ́ mi gún àtàláfíà kọ́lọ́n fún alẹ́ àtibọ̀tán dáadáa subhanaka allahumma wa bihamdik astaghfirullah wa atubu ilayk fastaghfiruhu innahu huwal ghafurur rahim. الله أكبر الله